ọmọ ẹlẹ́rú ọmọ ẹlẹ́rú bàbá èyí o. bàbá mi bá. tó ẹ ǹ ara ò ní tọ́lé alára o a tún ti gbé mi ìdè gẹ́gẹ́ bí ìṣe tiwa èyí tí mo wá gbédè yìí ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú ohun tó ń ṣẹlẹ̀ láwọn agbègbè àti láwọn ìpínlẹ̀ kọ̀ọ̀kan ni bó bá ti ya yín àròyé ẹnu tèmi kọ́ lẹ fẹ́ gbọ́ ẹjá lọ gbọ́rọ̀ lẹ́nu àwọn tó ní ìṣẹ̀lẹ̀ yìí bàbá wa padà dé ká tẹ̀síwájú lórí ètò ó ti yá. ọmọ lẹ́nu ọmọ lẹ́nu bàbá èyí o. bí o kọ́ gba ẹ̀mí ẹ̀mí kan lọ ni lórí lẹ́nu mi torí pé nínú àgbẹ̀kẹ̀lé tí mo ní nínú àmọ́ tí mo bí mo kà mo kà pẹ̀lú ọmọ mi ni ó jẹ́ bànújẹ́ gan-an fún gbogbo ẹgbẹ́ yìí fún gbogbo ẹbí pátápátá ẹ wo omi tó wà níbí ó sẹ́ǹdẹ̀kùn mi ó ní kí wọ́n aṣọ omi fún wa níbí bó ìṣe ṣe ti bí ọ̀nà méje ló ṣe ti ń dẹ̀ ìbẹ̀rẹ̀ ó jẹ́ ohun tá a lè gbàgbé láé láé láé láé láé èèyàn ti ń kó èèyàn ti ń kó ṣùgbọ́n eléyìí kàyéfì ni inú wa ti kọ́kọ́ bàjẹ́ nígbà tá a gbọ́ ìpara rẹ̀ ò le ojoojúmọ́ ni ìlú àti bàbá kábíyèsí olóògbé náà bẹ̀rẹ̀ sí ní gbàdúrà pé kí ọlọ́run dá padà sí ipò ìlera tó wà ṣùgbọ́n nígbà tá a gbọ́ pé ó ti padà sí ọ̀dọ̀ ẹlẹ́dàá rẹ̀ tó dáa inú wa bàjẹ́ inú wa ò dùn a sì bara jẹ́ kódà à ń ṣọ̀fọ̀ lọ́wọ́lọ́wọ́ nílùú Ìlọbù. Gbogbo ọ̀sẹ̀ ìjọ́sẹ̀ tá a máa ń ṣe ètò Ìlọbù Day àti bẹ̀rẹ̀ láti ìjẹta. Oríṣiríṣi ayẹyẹ tá a máa ṣe. Bí a ṣe gbọ́ láàárọ̀ yìí kíákíá láti kásẹ̀ ńlẹ̀ àti pa gbogbo ẹ̀ tì torí inú ọ̀fọ̀ la wà. Ìṣẹ̀lẹ̀ burúkú gbáà ni tó jẹ́ nǹkan ìbànújẹ́ tí ó sì gba omijé lójú gbogbo wa torí. ògo olúwa ni ògo yorùbá ni ògo nàìjíríà ni tẹ bá bọ sí gbòòrò ẹ̀yin yóò rí i pé inú ọfọ ni gbogbo wọn á ní ẹyẹ kò dún bẹ́yẹ ṣe ń dún ẹran náà ò ké bẹ́ran ṣe ń ké because kì í ṣe ọmọ lásán ara ògo wa ni. ẹni gẹ́gẹ́ bí àbúrò bàbá ẹ̀ mo gbà fọ́dọ̀ torí gbogbo àdéhùn ni pẹ̀lú ẹ̀ ó ti já sí dáadáa kí n mọ́ wí nìyẹn. tí n bá pèsè àyè kíní kọ́ á ní ọkú ẹfọkànbalẹ̀ ọkú ẹfọkànbalẹ̀ mo ti fọkànbalẹ̀ náà kò sí ní mo fẹ́ ṣe mo dúpẹ́ fọlọ́run. ẹ̀bẹ̀ kan tí a ń bẹ̀ ìjọba ní tó wù wá tí ó jẹ́ nǹkan tí wọ́n fi yé wa sí òun ni pé kán wá sin sílé. ká má ṣe òkú ẹ̀ sábùjá kan bá gbókù ẹ̀ wálé. ṣùgbọ́n nǹkan kan tí a kàn bẹ̀ ìjọba àpapọ̀ sí. Si òun ni wípé kí wọ́n gbé òkú rẹ̀ fún wa. Wọn ò lè ṣe lọ́jọ̀ sí inú agboolé tí ó jẹ́ ti mọ̀lẹ́bí wọn. Eléyìí ni ó jẹ́ kí ìlú Ìlobù ó mọ̀ wípé akọni lọ ní gbogbo ìgbà tí wọ́n bá ń rí sáré rẹ̀. So fún di eléyìí, a pàrọwà sí ìjọba àpapọ̀ láti gbé òkú rẹ̀ sílẹ̀ fún wa láti ṣe lọ́jọ̀ sí agboolé bàbá rẹ̀ nílùú Ìlobù tó ẹ mà káàbọ̀ o gbogbo ẹ̀yin olólùfẹ́ wa nínú ilé tẹ̀ ń gbádùn àwọn ètò wa ó dẹ̀ dá mi lójú pé òyì tẹ́ ẹ wò yìí ẹ ti rí kókó gbámúnú ẹ̀ ẹ má jẹ́ kí n ṣe wàhálà jù nítorí pé èmi mọ̀ ìpẹ́ èèyàn ọlọ́gbọ́n olóye gbajúmọ̀ èèyàn lẹ́yìn tẹ̀ wà nílé tẹ̀ ń wo àwọn ètò wa ẹ ṣáà máa bá wa ṣàsọwọ́ bá a ṣe mú wa fún yín lẹ́lẹ́yẹ̀yọ títí wá dìgbà míì táwọn ìjọba àfojúrinjú lórí ìkànnì Wo TV pẹ̀lú àkọ́tún ètò gbáǹkọ́gbì míì ẹ ti mọ̀ mí kí n má wulẹ̀ dárúkọ ara mi mọ́ èmi ń lọ mò ń padà bọ̀ ẹ̀yin náà ẹ má kó lórí kan ní tv àmọ́ ẹ bá mi like ẹ máa share kẹ́dẹ̀ máa subscribe títí wá dìgbà yẹn ń kọ́ ire o.